وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة دلالة وكل غلالة في النار آه، أدعو قف وبا أطريك أتيك فو النبي ومحمد أبو آه، واتي أنقا إتو الدين يسر إتي ètò ببو ọjọ́ àwẹ̀ rọmọbọ́ọ̀nù báyìí àgbogbo wa ni akíkàbọ̀ eléyìí ni ọjọ́ ẹlẹ́kẹrin nínú oṣù rọmọbọ́ọ̀nù ọ̀rọ̀ tí a ń bá lọ ní orí ètò wa nípa tó ní ṣe pẹ̀lú alhukuk ibi tí a ń bá lọ náà ni haqullahi azza wa jal àwọn ẹ̀tọ́ àwọn ìwọ̀ tí mùsùlùmí gbọ́dọ̀ fún ọlọ́run ọba tó ṣe pé tí èèyàn bá fún ọlọ́run ẹnìyẹn yóò jẹ́ èèyàn burúkú lọ́dọ̀ ọlọ́run ọba ẹnìyẹn ò lè jẹ́ ẹni ìyọ́nú sí lọ́dọ̀ ọlọ́run ọba torí ẹ̀tọ́ dandan ẹ̀tọ́ yọtẹ́ dandan dandan ẹ̀tọ́ náà ni kí n fún ọlọ́run ọba ní ẹ̀tọ́ rẹ̀ ètí afẹ́ tó ń gbéyẹ̀wò lónìí nínú ẹ̀tọ́ tí a gbọ́dọ̀ fún ọlọ́run ọba òun náà ni atawakulu ala azawajal kí ọmọ ènìyàn tó ń jẹ́ mùsùlùmí kó máa gbé ara lé ọlọ́run kó gbé ẹ̀mí rẹ̀ ọba kó máa já ẹ̀mí rẹ̀ kú ọba ni ọba tó fi tẹ ìmí ọlọ́run fọkànbalẹ̀ sí ìmí ọlọ́run ọba àwọn ọ̀nà oríṣiríṣi ọlọ́run ọba ti sọ̀rọ̀ nípa pé àlémi ọlọ́run èmi ni kí ẹ máa gbára lé tí a bá wo ìṣẹ̀mí tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ń lò ní àsìkò yìí a rí pé àwọn èèyàn wọ́n ti sápò ní ọ̀dọ̀ ọlọ́run ọba àwọn èèyàn wọ́n ti gbé ẹ̀mí wọn jìnnà sí ọlọ́run ọba eléyìí ló jẹ́ kí wahala yìí lo wàhálà fìtínà ìdààmú ló fi gbanú ayé ọ̀gọ̀rọ̀ àwọn mùsùlùmí torí ọlọ́wọ́n bàbá tó dẹ̀dà kí omi ènìyàn bá ń súnmọ́ tó fi ń gbẹ̀mí tó ń gbára lé náà máa súnmọ́ onítọ̀hún náà ó sun ènìyàn mọ́ ara rẹ̀ ọlọ́wọ́n bá yóò sì máa tó ènìyàn sílẹ̀ yìí ọ̀rọ̀ tí kò rújú ni. tó ṣe pé ọlọ́wọ́ bá ń sọ nínú ayé al-Qur'an tí a bá lówó ní Suratul Furqan àwọn ààyè oríṣiríṣi ọlọ́wọ́ tó wá sọ ìdí pàtàkì tó fi jẹ pé ìmẹ́lọ ẹ̀kẹ́ gbára lé ọlọ́wọ́ bá ní watawakkal a'udhu billahi minash shaitanir olúwa ní watawakkal 'ala al-hayy وسبح بحمده وكفى بذنوب عباده خبيرا قل وبني وتوكل على الحي الذي لا يموت gbára lé ọlọ́run ọba ọba alààyè ọba tó ṣe pé kò ní kú yàrí gbára lé ọlọ́run ọlọ́run ọba tó ṣe pé alhayi òun ni alààyè alladhi la yamut tí kò ní kú láíláí ọ̀rẹ́ ó túmọ̀ sí pé gbogbo ẹlòmíì tó bá lọ lè gbára lé ìjẹ́ àlàyé rẹ̀ àlàyé tí ó padà kú ni fún gbára lọ́ba tí kò ní kú ọba tó ṣe pé òun náà ni ọba tó ṣe pé ó dá gbogbo ẹ̀dá òun náà ni ó sì ń ṣàmójútó ẹ̀dá òun náà ló rí gbogbo ọ̀rọ̀ ẹ̀dá rẹ̀ tó bá gbára lé nǹkan míì tí yàtọ̀ sí ọlọ́run ọba ẹ̀ nǹkan yẹn ẹ̀dá ọlọ́run ni ó jẹ́ ẹ̀. nǹkan yẹn kò ní tó lè ṣe fún ọ kò ní oore ipa rẹ̀ ọ̀ká oore kankan láti ṣe fún ọ ṣòbóyẹ ni pé èèyàn kan tó máa jẹ́ ọ̀tá fún ọlọ́run ni èèyàn máa jẹ́ ọ̀tá ọlọ́run látara pé èèyàn ń gbára lé nǹkan míì ọlọ́run ọba ní àní watawakkal ala hayyil ladhi la yamut wasabbih bihamdihi má ṣàfọ̀mọ́ fọlọ́run ọba náà wa kafa bi dhunubi ibadihi khabira ọlọ́run bá náà lọ mọ gbogbo àìṣẹ̀ tẹ́mi ẹ̀dá bá ṣẹ̀ ń lọ mọ̀ ọlọ́run tó ń sọ fún wa nínú suratul Maida ike fa alọ́lọ́ ìfọ́tawọ́kẹ̀lú in kuntum mu'minin àyà ìjẹ́ kó ń yé pé èèyàn lè jẹ́ mùmínì òdodo ẹ̀ lè jẹ́ mùsùlùmí gidi àfi kó jẹ́ pé èèyàn fún ọlọ́run ọba ní ẹ̀tọ́ kí o gbára lé ọlọ́run ọba náà ẹ̀tọ́ ọlọ́run ọba ni o. ọ̀gbọ́dọ̀ gbé ara tẹ nǹkan míì àyàfi ọba tó dáa tó dẹ̀dà olúwa ní wa ala Allahi fatawakkalu èmi ọlọ́run ní kẹ́ gbára lé in kuntum mu'minin tó kẹ́ bá fẹ́ jẹ́ mu'mini lódodo tó bá fẹ́ jẹ́ olùgbàgbọ́ lódodo àti kí yóò gbára lé ọlọ́run kí yóò fi ẹ̀mí yàn tẹ ọlọ́run ọba kí yóò máa sá sọ́dọ̀ ọlọ́run ọba kí yóò máa darí alámọ̀ríyàn sí ọ̀dọ̀ ọlọ́run ọba so uh, ọlọ́wọ́ bá ó tún sọ nínú suratu Yunus aya 84 ọlọ́wọ́ bá ní uh, ọ̀rọ̀ anábì Musa ọlọ́wọ́ bá ń sọ fún wa alayhi salatu wassalam وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين نبي الله موسى أني ya qawm ẹ̀yin ìjọ mi ẹ̀yin èèyàn mi in kuntum amantum billah tó bá ṣe pé ẹ bá nígbàgbọ́ sọ́lọ́run ọba lódodo fa alayhi tawakkalu ah, ẹ̀tọ́ ọlọ́run ọba náà ní kẹ gbára lé kẹ gbẹ́mí tẹ̀ in kuntum muslimin tẹ bá jẹ́ mùsùlùmí lódodo sobí láti rí pé àwọn àyà Qur'anu pọ̀ tọ́lọ́ ti ń ṣàlàyé fún wa pé èmi ọlọ́run ọba ní kẹ́ máa fẹ̀mí yín tẹ̀ ẹ kí ń kálukú wa àwa mùsùlùmí ẹ jẹ́ ká wo ara wa ká wo ìṣẹ̀mí tà ń lò ká wo bí à ń ṣe ń ṣe nínú ìgbésí ayé wa ǹjẹ́ oúnjẹ yìí tí ọlọ́run ọba fẹ́ ká ṣe pẹ̀lú òun báyìí ǹjẹ́ à ń fún ọlọ́run ọba ní ẹ̀tọ́ ìgbáralé tẹ́ bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn lónìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ẹlòmíì agbára lé oògùn oògùn ni ó gbára lé tó yóò gbára lé òka òka kúsanrín òka oògùn yóò gbára lé oúnjẹ tó sọmọdì kódà ẹlòmíì yóò gbára lé òka pé tóun bá fẹ́ lọ sírìn àjò tí òka yẹn bá ti ń gbóná bákan bákan òun ò ní lọ mọ́. ó mì pé n tó ń náà ni pé o òka yẹn náà lọ gbẹ́mílé ẹlòmíì ò fẹ́ jáde nílé yóò wà rántí pé ah, ìmọ̀ mú kinní kan lọ́wọ́ yóò padà sínú ilé o ti gbára lé nǹkan yẹn nìyẹn ìtí ń jẹ́ pé èèyàn ń bí ẹ̀tọ́ ọlọ́run ọba fún nǹkan míì tí ń túmọ̀ sí pé èèyàn ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run èèyàn ń ṣe àbòsí fọlọ́run ẹ̀rí ọba tó dá wa ọba tó dá wa òun ló ń pa wá láṣẹ ipe àníṣẹ́ èmi ni ẹ fọkàn tẹ̀ èmi ni kẹ́ ẹ gbára lé ẹ̀rí kọ́lẹ̀ mọ́ gbára lé làákà yìí hmm, tẹ́ bá fẹ́ ṣe nǹkan tó ṣe pé làákà yìí lèèyàn máa ń lò lápòjúwe bóyá èèyàn ń ṣe ìdánwò bóyá ìdánwò ẹ̀kọ́ ni bóyá ìdánwò ìlọsíwájú lẹ́nu iṣẹ́ ni tí pè ní promotion exam so àbí àwọn ẹ̀gbáàmù tó máa ń ní skul ọmọ ènìyàn kò gbọ́dọ̀ gbára lílà káyì rẹ̀ àbí lórí ọ̀rọ̀ gan àbí lórí ọ̀rọ̀ owó lórí ọ̀rọ̀ business wọ́n gbára lílà káyì rẹ̀ gbára lé ọlọ́run ọba rẹ̀ so eléyìí ní máa jẹ́ gidi ṣebí làákàyè tó ń gbé náà ta ló fún ọ tó bá ṣe pé owó náà ni ta ló fún ni bí wọ́n bá ní fúnyàn lọ́ọ̀ ní fúnyàn ló fúnyàn Allahu Akbar ọlọ́mọ ṣàṣàánú fún wa ṣe rí ẹ̀tọ́ ọlọ́run tí àwọn èèyàn tí a gbọ́yé ká mọ̀ fún ọlọ́run ìṣòro láńlá ni o mélòó mélòó ọmọ ènìyàn tó ṣe pé n tí ẹ̀mí rẹ̀ máa ń gbára lé ní gbogbo ìgbà ẹ̀dá ọmọ ni ọmọ ènìyàn tó máa sọ débi pé ọmọ ènìyàn ò lè dá nǹkan kan rí lónìí lé àwọn kan eléyìí náà wá sún àwọn èèyàn pé wọ́n lọ lè ń jọyìn àwọn ẹgbẹ́ oríṣiríṣi àárí àwọn mùsùlùmí kódà àwọn tí wọ́n jẹ́ àfà hmm, ìgbà tó ṣe pé àfà ni wọ́n ń jẹ́ wọ́n jó ní kéwú àmọ́ wọn ò jẹ́ àfà tó fẹ́ sẹ̀sìn ọlọ́run wọn ò jẹ́ ní kéwú láti fi kéwú sin lọ́run wọ́n fẹ́ fi kéwú jayé yíò wá mú wọn di pé wọ́n lọ lè ń gbára lé àwọn oríṣiríṣi wọn kú wọnú ẹgbẹ́ oríṣiríṣi ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ ògbó Allahu Akbar àwọn ẹgbẹ́ ẹgbẹ́ burúkú tó látara kí ni àìgbé ara lé ọlọ́run ọba tí wọ́n gbà pé àfi káwọn ó ṣe káwọn rìn ìlànà burúkú yìí náà làwọn tó fi rí ọ̀nà táwọn gbé là táwọn ó ti là lù nílé ayé ọlọ́wọ́ ọba azza wa òun náà ni ó tún sọ ní ààyè mi pé watawakkal ala al-aziz rahim olúwa ní ìní ọlọ́run ọba ni kó gbára lé torí mi ní ọba al al-aziz ọba tó káyà ọba abiyì iyì tí àbùkù ní kàn tí ò sí àbùkù kankan lára ìzà yẹn ọba tó tóbi tí ò sí ìyẹpẹrẹ kankan lára títóbi rẹ̀ ẹ̀rìn gbogbo ẹni tó bá tóbi láyé àìwòye dáadáa ni ẹ máa rí àbùkù ẹ máa rí ẹ̀tẹ́ lára títóbi rẹ̀ kò sí bí wọ́n ṣe lè tóbi tó láyé títóbi yẹn àfi tí yóò bá ronú dáadáa lèyìn ò ní rí ìyẹpẹrẹ níbẹ̀ kódà ní tó tóbi gan òun gẹ́gẹ́ fúnra rẹ̀ yóò mọ rí ìyẹpẹrẹ lára títóbi ara rẹ̀ yẹn àfi tó bá jẹ ẹni tí kò ní làákàyè ṣe nígbà tí wọ́n bá ń jẹ́ ọba àbí wọ́n ń jẹ́ olórí ìlú àbí wọ́n wà ní ipò láńlá kan ṣé bí ẹnìkan ní ń ṣe irun fún ọ yẹn ni pé ló ń gé orí rẹ̀ fún ọ orí ṣùgbọ́n nìkan ni dókítọ̀ yóò ní kó wá tọ́jú rẹ̀ nígbà tó bá rẹ̀ ọ́ ṣé ó tó ń kàǹkà ẹnìkan lè kàǹkà débi pé kó ní òun ò ní ẹni tí ó máa fa orí fóun ṣẹ́nìkan lè tóbi dépò kó ní ìníbùkátà sí dókítà kankan nígbà tó bá rẹ̀ mí àkò sí onítọ̀hún so eléyìí láfi mà ikú gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹni yẹpẹrẹ ni wọn wallahu aziz al-aziz ar-rahim olúwa ní tawakkal ala aziz ar-rahim olúwa ní wọ́n gbára lé ọlọ́run ní o ọba al-aziz ọba tó ṣe pé òun ni ọba tó níyì ló káyà ló kẹ́yìn arrahim ọba oníkẹ́ aláàánú orí gbogbo mi ènìyàn tó bá ń gbẹ̀mí rẹ lé òun gbẹ̀mí rẹ ẹ ni wọ́n ọ̀dájú ni wọ́n wọ́n máa ń padà ń jánikulẹ̀ ní ọlọ́wọ́n lọ́ba tó ṣe pé àánú débi pé kò ní já ẹni tó bá dúró ṣe bí òun wá owó náà ni ṣe bí òun wá kí ọwọ́ ọ̀támọ́tì ọ ni ṣe bí òun wá kó rí ọmọ bí náà ni ìyẹn lọ́wọ́ sọ di ẹni tí ọmọ lọ lè fara ti àwọn àgbà tó mọ̀ lọ lè fara ti àwọn ayé tó mọ̀ lọ fara ti àwọn ògbó tó kù nínú Islam ọmọ lọ́dọ̀ àwọn ọlọ́ṣun ọmọ lọ lè fẹ̀yìn tì wọ́n ọmọ lọ́dọ̀ àwọn eléégún ọmọ lọ lè bá wọn ṣe ọmọ lọ sọ́dọ̀ àwọn olóògùn àwọn olóòṣà ọmọ lọ bá wọn ṣe àbùkù ló padà kàn níbẹ̀ torípé ọlọ́wọ́ bá ní ọba arrahim ọba láàánú olúwa ní wà nabi sallallahu alayhi wa sallam òun ní ọlọ́run nìkan kú gbára léwu alladhi yaraka hina taqum ọlọ́wọ́ bá náà ló rí ọ nígbà tó bá dúró wa taqallubaka fi sajidin olúwa bá yìí náà lọ́ máa bóun ṣe ń ṣe tó ń rúra padà nígbà tó bá ń forí kalẹ̀ fún ọlọ́wọ́ bá bá darí ọ̀rọ̀ yìí kọ ànábi sallallahu tó ṣe pé ìtumọ̀ rẹ̀ náà ni pé gbogbo àwa tá ń jẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà ni ọlọ́wọ́ bá ń kọjú sí ajẹ́ mùsùlùmí ìpè agbọ́dọ̀ mú ọlọ́wọ́ bá lẹ́nu tí a fẹ̀mí tẹ̀ tí a da ẹ̀mí wa kọ tí a ní jẹ́ kí ẹ̀mí wa kó lọ́dọ̀ rẹ̀ nígbà kan eléyìí láfi jẹ́ mùsùlùmí gidi ẹni tí ó bá ń gbára lé ọlọ́run olúwa ní wa man yatawakkal ala Allahi fa huwa hasbuhu olúwa ní ẹni tó bá gbé ara lé mi ọlọ́run fọwọ́ ṣẹ́sìbùhù ní ọlọ́run ń sì tú ẹnìyẹn ń tó ẹni kí gbogbo tí bá ń paláyà ní ọlọ́run ọba máa tó máa pẹ̀lú rẹ̀ kún lọ́wọ́ látara ni ọba a níbi iṣẹ́ èèyàn yóò gbára lé ọlọ́run ẹni tó bá gbára lọ́lọ́run níbi iṣẹ́ kó ní nǹkan tí ó máa ṣokọ́ ilé àbí tí ó ṣokọ́ ṣọ́ọ̀bù rẹ̀ àbí kó ní ọṣẹ dúdú tí ó wọn máa fi fọ ọwọ́ àbí wọn máa fi fọ ojú àbí kó ní ọṣẹ kankan àbí nǹkan tí ó máa kalẹ̀ tí ó máa kalẹ̀ sí rẹ̀ àbí tí ó máa ibi títí ń tajà nítorí pé kí ni òun fẹ́ kí àwọn èèyàn kan máa wá bò òun kan máa wá ra ọjà lọ́dọ̀ òun àìrò eléyìí àdánwò ni ò ìyẹn ti gbé ẹ̀mí yẹn kú so lèyìn náà ni gbogbo orí ilé ìfi máa ń ṣẹlẹ̀ sí ìyàn gbogbo nǹkan tá ń kà yìí gbogbo tá à ń sì yìí pé àṣokọ àrèmọ́lẹ̀ àṣokọ́ra yìí ṣírkùn Allah ni pẹ̀lú ọlọ́wọ́n ọba o ìyàn ń ru nǹkan papọ̀ mí pọ̀ mọ́ ọlọ́wọ́n o torí pé kí ni ẹ̀tọ́ ẹlọ́wọ́n ni kó gbẹ́mí rẹ lé kó sì gbẹ́mí rẹ tẹ́ gédé tó bá ti ń ṣe àwọn nǹkan wọ̀nyí tá ń sọ yìí nítòkù ni pé ẹ̀mí rẹ̀ ọmọ darí lọ síbẹ̀ ni ibẹ̀ lẹ̀mí rẹ̀ ọmọ darí lọ tí nǹkan bá dá ibẹ̀ lọ́mọ darí lọ tí nǹkan bá dá ó túnmọ̀ òkú àbí kíní yóò ṣe dáadáa ni ó ní rántí ọlọ́run ọba máa olúwa ní wa man yatawakkal ala Allah ẹni tó bá ṣe pé mi ọlọ́run ló gbára lé fa huwa èmi ọlọ́run sì mọ tu ẹni náà ẹ̀rí anabi sallallahu alayhi wa sallam law tawakkaltum ala Allah ànábì tó wá ṣe pé yìn èèyàn ah, ẹ bá lè gbára lé ọlọ́run ni haqqa tawakkulihi ní ìgbára lé òdodo ní ìgbára lé òdodo la razaqakum ẹ̀rí á jẹ́ pé ìgbára lé irọ́ ń bẹ látara àdísì láti mọ̀ pé àṣé àwọn èèyàn lè mọ́ lóhun gbára lọ́lọ́run tó jẹ́ pé irọ́ lẹ́ni ìyẹn ń pa ìtara rẹ̀ jẹ ni wọ́n la mọ́ pé ní àtàwákúlù àtàwákúlù ìmọ̀ parọ́ pé èèyàn ń gbára lọ́lọ́run tó jẹ́ pé irọ́ lè yẹn ń pa èèyàn tẹ́ra rẹ̀ jẹ́ ni ọ̀gbára lọ́lọ́run so ìgbára lọ́lọ́run tá à ń sọ yìí ta ní kéèyàn gbára lé ọlọ́run ànábì ní tó wá jẹ́ pé wá gbára lọ́lọ́run haqqa tawakkulihi ní ìgbára lọ́lọ́run lódodo la razaqakum ọlọ́run bó zarísìkí fún yín ìjẹ́ ẹ̀mú yín kò ní ṣòro mọ́ ẹ̀rí ìjẹ́ ẹ̀mú yín kò ní ṣòro lílá lílò yín kò ní máa lágbára ànábì ní kàmá yarzukul atiyara ẹkẹ́ bọ́lọ̀ ń ṣe máa ń ṣe arziki fún àwọn ẹyẹ tẹ̀gẹ̀dú khimasan anábì ní ẹyẹ yóò jí nídájí lẹ́nu tẹ́bi ń pa wàtẹ̀rú ṣòbẹ̀tọ́ náà gbà tí ó bá dìrọ̀lẹ́ padà ẹyẹ ó ti yó ṣùgbọ́n pé ẹ́rí àmọ́ yóò wá jáde lọ ẹ̀rí yóò tàwákálà yóò gbára lọ́lọ́run yóò lọ ìgbà tí ó bá fi dé padà yóò ti rí nǹkan tí ó jẹ anábì ní tó apá anábalẹ̀ gbára lọ́lọ́run ni ọlọ́run ó sì máa ṣe bẹ́ẹ̀ fáwa náà àmọ́ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn a mọ̀ sọ pé agbára lé ọlọ́run àmẹ́tù máa gbọ́ lẹ́nu mùsùlùmí tí ọmọ ní yá Allahu tòun ti bẹ́ẹ̀ náà àtúngbọ̀dọ̀ mọ́mọ́ ṣe yá àyáṣẹ́ tó wáyé pé yá àyà sẹ pé kò múra síṣẹ́ ni kò pè ọlọ́run kò wá múra síṣẹ́ kò gbẹ́mìtẹ̀ ọlọ́run kò múra síṣẹ́ iṣẹ́ halali yá àyà sẹ wọn dà mọ́ tó bá ṣe pé yá àyà sẹ ti oògùn ni hmm, yá àyà sẹ pé kẹsẹ̀ ogun kàtùmọ̀ kẹsẹ̀ lébọ̀ nǹkan ni yá àyà sẹ tó ń wí yíwọ̀n yìí ṣe ìgbára lọ́lọ́run o bákan náà ìgbára lé ọlọ́run ọba kí kò ní la yunafi aw at-tawakkul ala Allah la yunafi ittikhadh al-asbab kò ní kíyàn wá tako ìyẹn ìgbára lọ́lọ́run ọ̀tako pé kíyàn ní mò ń lo àwọn nǹkan tó ń jẹ́ sábàbí tùrẹ́lómi olóhùn gbára lọ́lọ́run yóò wá ní òun ò nídìí sábàbí so kò ní ò níbi sábàbí sábàbí ní ogun tó bá rẹ̀yàn èyí ó mú un tọ́lọ̀ ní ayé tí ọlọ́run ọba tó fi ní tó fi sábàbí láyé òun náà ní àwọn ìwòsàn aláàlí èyí ó lò ọjàgbo ni ó jẹ́ oògùn òyìnbó ni yẹn pé àwọn oògùn àwọn orthodox medicine àbí native medicine náà ni tí o bá ti ṣe ẹbọ ń bẹ kéèyàn ó lò láti fi wá ìwòsàn kò sí tó burú mbẹ èèyàn takò ọlọrun rárá èèyàn ò sọ pé èèyàn gbára lé oògùn yẹn àmọ tòun ti bẹ́ẹ̀ náà ọ gbọdọ wá gbẹmí lé pé oògùn yìí yìí o òun ni yóò mú mi ríwòsàn rárá ọ gbára lọ́lọ́run ọ lọ lè rí dókítà rẹ ọ gbọdọ gbà wípé dókítà yìí ni ó mú mi rí ìwòsàn ọlọ́run lè máa ń gbára lé èèyàn sì gbọ́dọ̀ gbà pé oògùn yìí náà ni ó mú èèyàn rí ìwòsàn ìjọ tí mùsùlùmí bá ti ń gbà pé ogun nìkan ni ó mú orí wòsàn tí máa ń gbàgbé ọlọ́run kò ní gbẹ̀mí tẹ ọlọ́run ogun nìkan ni ó gbẹ̀mí lé ẹni yẹn ti ń ṣàbòsí fún ọlọ́run ọba o torí ẹ̀tọ́ ọlọ́run òun náà ni kéyìn ó gbára lé e. bákan náà lára ìgbà al-asbab àwọn okùnfà mú òun náà ni kí èèyàn wò pé mo fẹ́ wá ìṣọ́ ọlọ́run ọba pé ọlọ́run mo gbára lé ọṣọ́ mi ó wá wò pé kí lọ́lọ́run ní ká fi gbára léhùn ntọ́lọ́ ní ká fi gbára léhùn níbi ìṣọ́ òní kùrùsí yìí suratul fatiha àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu àwọn àtikáàrù tí anabi sallallahu alaihi wasallam júwe rẹ̀ fún wa. tọ́ àmọ́ kí wọ́n wá wò pé mo gbẹ́mi lọ́lọ́run ọ̀ wá ka àtikáàrù kankan wọ́n kàn sọ pé mo bàbá ti ń ṣe ń gbára lé ọlọ́run bẹ́ẹ̀ náà sì ni a sì máa lo àwọn sábàbí tí ọlọ́run bá gbé kalẹ̀ ẹ wo lápèjúwe ọmọ ènìyàn tí ó ń bẹ ọlọ́run ọba pé kó ṣe ọmọ fún ọlọ́run ṣe àrísìkí fún un ní sábàbí sábàbí ni pé èèyàn fẹ́ ìyàwó ọ̀yàn lọ́kọ lẹ́yìn ìgbà náà èyí ó ṣàkíyèsí pé sí àṣepọ̀ wa tá ń ṣe yìí ní láàrin ọkọ àti ìyàwó tí kò sí nǹkan kan tí ń jẹ́ àìsàn tí ń dí nǹkan yẹn lọ́wọ́ tí ó fi di pé oyún ò ṣẹlẹ̀ àmọ́ lẹ́yìn tí wọ́n bá ti ṣogbé léyìí tó pé èèyàn èèyàn wò èèyàn èèyàn níyàwó ó lọ́kọ kò sí àìsàn kankan kò sí pé nǹkan kan tí ń dí ni lọ́wọ́ rèé ọlọ́run wá fúnrú ẹni yẹn lọ́mọ ẹni yẹn kó gbẹ̀mí lọ́lọ́run pé ọlọ́run ni ò tí ì tí ó fún un so n tá n pè ní tàwọn kọlù lélẹ̀ ìgbáralé ọlọ́run bẹ́ẹ̀ náà ni gbogbo iṣẹ́ tí yẹn bá ń ṣe ìyẹn gbọ́dọ̀ jòkó sílé kí o ní ìní jáde bọ́ta ìmí ọmọ bẹ lọ́run eléyìí ni ìṣesí tó ń bẹ fún àwọn ogun ẹni tó ń ṣe jálàbí wọ́n mọ̀ jòkó sílé wọ́n làwọn ò ní ń ṣiṣẹ́ àmọ́ tọ́lọ́run ọlọ́run ọba yóò mọ bí abùkátà wọn kódà lómi ọmọ sọ pé ẹ àwa jòkó tọ́lọ́run lọ́rùn ni àbíkẹ́ lómi o ní iṣẹ́ táwọn bàbá wa ṣe la jòkótì sórí eléyìí kìí ṣe àtàwákùlù ala Allah tàwákùlù nìyẹn ìtàn ẹni ni eléyìí mùsùlùmí a gbọ́dọ̀ gbé ẹ̀mí wa ti Ọlọ́run Ọba ká sì dúró ti Ọlọ́run Ọba náà so eléyìí ó jẹ́ ẹ̀tọ́ ńláńlá tí mùsùlùmí gbọ́dọ̀ máa fún Ọlọ́run tá bá ti fún Ọlọ́run tá lọ lè fún nǹkan míì hey ìyẹn ń ṣe Ọlọ́run Ọba nù no má gbára lé ọmọ ẹ̀dẹ́ ènìyàn kankan kọ́dà má wò pé àáfàá ni wòlíì ni òun lèmi gbẹ́mi lé òun ni mo gbẹ̀mí tẹ̀ kọ́dà anábì sallallahu alayhi wa alihi wa sallam ìyò kí ń gbẹ̀mí tọ̀ anábì wípé anábì ni mo gbára lé anábì ni mo fẹ̀mí tẹ̀ ah, àwọn bàbá ni mo gbára lé àwọn bàbá ni mo fẹ̀mí tẹ̀ eléyìí kò kí ń ṣe ìlànà tí mùsùlùmí máa ń rìn ní mùsùlùmí tó bá fẹ́ fún ọlọ́run ọba ní ẹ̀tọ́ rẹ̀ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa ṣerú eléyìí tó bá kan náà nínú àwọn ọ̀nà ẹ̀tọ́ ọlọ́run ọba tí àwọn mùsùlùmí tí a gbọ́dọ̀ tó ń mójútó tá a gbọ́dọ̀ mọ́ fún ọlọ́run òun náà ni pé husnu zanni billah a gbọ́dọ̀ ní èròǹgbà rí sí ọba tó dá wa ẹ̀rí ìyẹn gbọ́dọ̀ rí ọlọ́run sí ọba tí ń ṣàbúrú fún ni ìyẹn gbọ́dọ̀ ọlọ́run tẹ́ni rí ah ìwé òní wá ń ṣe fún ọ yìí gbà pé ọlọ́run ọba yìí ọba rẹ̀ náà nífẹ̀ kí o ní èròǹgbà búsọ́lọ́run àdáwòlálá ni fún mùsùlùmí o sọ inú ah, ọlọ́run ọba ń sọ nínú Qur'an ike wa zalikum zannukum alladhi zanantum bi rabbikum fa asbahtum min olúwa bá ní wazadikum zannukum ladh zanantum bi rabbikum olúwa ní ẹ̀ èròǹgbà burúkú tẹ̀ ń rò sọ́lọ́wọ́n ọba yìí nìyẹn àrídákùn olùkópa ọba yìí fàṣùbáàtú min al-khasirin ẹ bá di ẹni tí ó sófò kọ́lọ́kọ́ mẹ́jẹ ká sófò mùsùlùmí kò gbọ́dọ̀ ní èròǹgbà abú ń ṣe dáadáa fún wa ọba tó nífẹ̀ẹ́ sí wa so bákan náà lára àwọn ẹ̀tọ́ tó jẹ́ ẹ̀tọ́ ọlọ́run ọba òun náà ni kí èèyàn tó bá fẹ́ búra ẹ̀rí ọlọ́run ọba ní kí èèyàn máa fi búra ẹ̀tọ́ ọlọ́run lélẹ́yìí o èèyàn gbọ́dọ̀ máa fún nǹkan míì ìtumọ̀ rẹ̀ ni pé èèyàn gbọ́dọ̀ fún ní nǹkan míì ni pé ọ gbọ́dọ̀ fi nǹkan míì búra yàtọ̀ sí ọlọ́run ọba èèyàn sọ pé wàláì àbí mo fọ́ ọlọ́run ọba búra àbí mo fọ́ ọba tó dẹ́mi mi búra àbí kí yàn búra pẹ̀lú ìròyìn ọlọ́run pé mo fi ọba tó dá sánmà àti ilẹ̀ mo fi búra àmọ́ kí yàn ọmọ búra pé ilẹ̀ tí wọ́n sùn mo fi búra kò bá mú èèyàn pọ́lọ́wọ́n ọba lé ọ̀fọ́lọ́run lẹ́tọ̀ rẹ̀ nù o lànà fi ni pé man kana halifan falyahlif billah ànábìlẹ̀ tó bá fẹ́ búra pẹ̀lú ọlọ́run tó bá ni kò fi búra o awliya smut àbí kò dákẹ́ ẹnu rẹ̀ la tahlifu bi abaikum ẹ má fi àwọn bàbá yín búra kí mo fi ẹni tí bá ń sọ báwọn ẹniyàn ò fún ọlọ́run ọba ní ẹ̀tọ́ rẹ̀ kò fọ́lọ́run lẹ́tọ̀ rẹ̀ kódà so anakọ́rọ̀ anabi pé pé anabi ní kí ọmọ fi nǹkan mí búra man halafa billah faqad ashraka anabi ní ẹni tó bá fi nǹkan mí búra ẹniyàn mọ̀ ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba o ẹniyàn torí ẹniyàn ti gbé ẹ̀tọ́ ọlọ́run ó ti gbé fún nǹkan mí so dákọ̀ àwọn mùsùlùmí ẹ ṣàkíyèsí àwọn ẹ̀tọ́ ọlọ́run ọba tá a kà fúnra wa kọ́lọ́n kọ́mọ́ ṣàtiwálẹ́ ní tí ọmọ fún ọlọ́wọ́ bá ní ẹ̀tọ́ rẹ̀ bákan náà síwájú kí a tó parí ètò tòní abẹ́ ọlọ́run fún ẹrú ọlọ́run tí ó ṣonígbọ̀wọ́ ètò yìí kọ́lọ́n kọ́mọ́ ṣàbáwá sán ní ẹ̀san rẹ̀ kó bá wa ṣàlékún dáadáa fún kó fi ìṣọ́ rẹ̀ sọ àti gbogbo àti gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ̀ lápapọ̀ tọmọ ìyá ni ó ń dágbére thursday friday yóò máa wá ní aago márùn-ún sago márùn-ún àbọ̀ àní ọjọ́ saturday àti sunday saturday àti sunday yóò máa jẹ́ pé aago mẹ́rin àbọ̀ sí aago márùn-ún ni sọfífà táìsà mi ló ń dágbére fún wa pé subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik zero eight one zero three three five one five one nine náà ni ibi tí a lè pè mí sí wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.